Jika then they dance to my sound, you know. Then they make me wanna crash, you know. Then they scatter all this flesh, you know. I they keep them low key, you know. Oh, I, I. Batman, me no say me my pretty seré bajo I know you wanna ride in a Lexus. You know your body is a blessing. So perfect, don't need corrections. Got a nigga confessing. But girl, you know that you're the best thing. I like them African girls. Them dark skinned African girls. And them light skinned African girls. Girls all over the city. Hey, I like them African girls. Them dark skinned African girls. Them light skinned so I'm sure. Baby girl, you're beautiful. Have I seen you here before? She said, boy, you so unsure. I'm in a city, different women every day. She got a body that can make a man piss. You wanna see you Is we don't wanna go. Girl, bring the keys to your heart, girl, know the play. I'm in a city, different women every day. She got a body that can make a man piss. She wanna see you Is we don't wanna go. Girl, bring the keys to your heart, know the place, know the place. I like them African girls, them dark skin African girls, eh? them light skin African girls, girls all over the city. yeah. I like them African girls, them dark skin African girls. like that, Baby girl, you did impress like that. Your back I beat like that. I'ma sing it again, I'ma sing it again, baby. baby. This bubble back like that. Every day you damn fresh like that. Oh boy, you fresh like that, Baby girl, baby girl. Pico, pico, baby, rora de dio. Raku, jaku, rara, gumya. He get as you just say to me, they go. Pico, pico, all your body, oh. Anything you say, baby, I go do. natural. Pico, pico, baby, rọra dey dey o. Ẹ̀gbọ́n náà ta ló Before they start to call me gbọmọgbọmọ. Cause me I already ready to the lọ́mọ Everybody's happy and it's on and on and on. Baby girl, you can come along. We can take trips, we can go to London. I can take you round, we can reach your uncle. Tell your local DJ you should put the song on. I got a lot of girls in Zimbabwe. I got plenty kele for Harare you see waiting, I see for my way. If you know waiting, I do for my way. Oh, but for you, I go change all my bad ways. Hmm. Forget all the girls where they wine waste. Now your matter they put for my mind. Eh. Now the back I they see for my eyes. Oh, you fresh like that. Baby girl, you they impress like that. Your back I big like that. I'ma sing it again, I'ma sing it again, baby. This bitch bubble back like that. Every day you day fresh like that. Oh boy, you fresh like that. Pico, pico, baby, rọra dey blow. Rakun jakun rọra go meow. E get as you just say to me they go. Pico, pico for your body oh. Anything you say baby I go do. Me me love me go hold your body oh. E get as you just say to me they go. I'm always make you take full control. Pico, pico, baby, rọra dey blow. that bere. We the hustle, we the flow, I'm mulla to sale. Some of them fail the trouble ground, regretted. Lyrically repeated, not ten over ten. Oluwa bless you, we will call it. No matter what, all of them elaborate. Them try to stop me from shining, but I pass them now, no be dining. Oh, holy, holy, holy, holy. You pretend to love me for me, holy. Yes, them cooking up plenty. Boys, them rapping me party. Celebrate, I'm sorry, eh?

a secular. Yeah, yeah, yeah, yeah. Say, yeah, I know, yeah, yeah, yeah, I know. it been a long time me coming, now you see the light on. Got me shining bright, let strike like a thunder. Moving so fast, got me walking very hard. So why you have to stop me now? Join the team and pop with us. Back in the days, money don't enough, but right now, man, I think I'm sing a benediction song. Yeah. Oh, do I bless it, we will it. No matter what, all of them elaborate. Them try stop me from shining, but I pass them now, no be timing. Celebrate, sorry, sorry, sorry, sorry, sorry, sorry, sorry, sorry, sorry, It's another exclusive, only from DJU. Don't hurt him, son. Jeezy. It's another exclusive, only from DJU. Don't hurt him, son. What if I'm for me? Fun bus, everywhere we go, that they turn bus. Online, but I got the girl with the pump bus. Okay, okay. Gulaga with two purpose. If you can beat us, I'm gonna join us. Two rapper figure similarity. One in Mokalagon, Emini Calamity. And you know the way she principalities. Oh, I didn't you. àwa ò fẹ́ lámbà pọ̀ ifo àbòbò àwọn tó yín tán ní bọ̀ wá yín jọ́ǹbò one mic one boss we don blow no be boko bon boss we too bad gan we too fun boss ẹ̀yẹ́ rọjọ́ wa kiri mọ́ ẹ̀ ń ṣan boss she too fine she fun push all the boys around they wan touch all of be candy but she no be my crush i'm a real sinner jọ make i go chop ṣúra gbé sára ní abúlé campus. Jim's in life, Hazy no you already do it now. Yeah! Swicky Snoop. Hmm. How are you? Hey! How you do? Hey, but you see me. One more bad. baru, baru. Me only lako. Lako. Lako. Stand well, well, malo slako. Slako. Slako. Shell you emoti ayo. Ayo. Ayo. Mommy, Nikki, mine up, mine up. Mine up, mine up. Then like girls won't turn up, turn up. Turn up. Hook it, turn up, turn up. Turn up, turn up, turn up. Turn up. These are my real face, so. Oh. Real face, so. Oh. As I don't Jones, I get my real sense, so. Oh. Real sense, so. Even if I, I must do well, look. Do well, look. Show me you are gifted. Gifted. Oh. Turn up, turn up. Yeah, turn up. Turn up, turn up. Yeah, turn up. I want to see me live with your answer. Turn up. Yeah, turn up. Turn up, Yeah, turn up. But I found new cover, cover. Cover, cover. Lots of sand through a cover. Cover. Yeah. Cover. Pull up, pull up. Pull up. Pull up, pull up. Pull up. Show me your bum bum, twerk it. Twerk it. Twerk it. Show me your bum bum, twerk it. Yeah, twerk it, twerk it. Push it. Pull up, pull up. Ha, pull up. And you boys, oh yeah, and roll up. Roll up. And roll up. Hug it. This is not my face, eh? Reface, so. As I don't choose, I get my real sense so. Real sense so. Even if I, I must do well, look. Oh. Do well, look. Oh. Show me you are gifted, though. Gifted, though. All I to with you, oh, yeah. Turn up. Yeah. Turn up. I ah, show me the got. Turn up. Yeah. Turn up. I want to me live with the answer. Turn up. Hello, yeah. Gucci, oh yeah. Turn up. Zulu lady. Oh Turn up. I ah, Mommy, you they look good. If you no go mind, I go love to sample you. If take a you they look so fresh. Blow my mind, I go love to handle you. Eh. mean you they look good. If you no go mind, I go love to sample you. If you take off, you they look so fresh. Blow my mind, I go love to handle you. Ah, ah, yeah, yeah, ah, yeah, ah, ah yeah. face. Saw this girl from a distance. distance. She find out with a cute smile and a big yash. I'm sure she's an Afghan. Afghan. I said no time to the check time as a sharp guy, so I ginger the swagger. swagger. I said, baby girl, let me go straight to the point. See me, I feel die for your matter. How long? Oh, I'm a big guy, oh, that be landline. Only for me to undo, I, ah, I need a lifeline. Nígbà tí mo undo lẹ̀, you must sample I ó tilẹ̀ yìí. I never knew you are a bad guy. Who's your daddy? Oní Yagi, the way you undo me is magic. She say I'm a big man in a cool small but mighty. <laughs> Oh yeah, mommy, you they look good. If you no go mind, I go love to sample you. Take up, you they look so fresh, blow my mind. I go love to handle you. Oh yeah, mommy, you they look good. If you no go mind, I go love to sample you. If you take off, you they look so fresh, then my mind. I go love to handle you. Ah, all the way to Tamale. Hey. Eh. for Ethiopia. Me see for Ethiopia. Oh, Ima, what be the matter? Me see what be the matter? Oh, Ima, what do they want by? Anything you want, I go buy. Now. kíákíá já lọ́bẹ̀ ó yá ṣe kíákíá já lọ́bẹ̀ my baby ṣe kíákíá já lọ́bẹ̀ ó yá ṣe kíákíá já. all i know, make we go all i don i go give you love and i go give you what you done, package. Forget about the marriage. Maybe all about the money. Money, it go vanish. But not true love go the humble you. Humble you. No do gra gra. Good luck go the sample you. Yeah, yeah. So you I tell you say girl I love you, I love you. See them in them, them I want you. Girl I need you. I say make I tell you what you don't know. Say many many don't know. I see them I say girl I don't know. I don't know. Cause now we get to many, many ideas. We get to plenty as she be. Like Anything a man do, plenty, plenty I see. Like Please don't leave me there. bagade, bagade. Fire burn them, all of them. You see none of them. They wish you well. Oh. Only true love would humble you. Humble you. No do gra gra. Good luck for the sample you. Yeah. So you I tell you, say, girl, I love you. I love you. See them and them, them I want you. girl I need you. I say, make I tell you what you don't know. Say, many, many don't know. I see them aside and I don't know. hustle and waro oh, mo oh. boho. Hustle and look and I'm boy mo bodo. Na me road level ya na bu mo lodo. I took it as a man, what is nothing. In my name you make a come on, I'm nothing. I'm not so this girl, I got bomb shutting. I got move for lace, or less him cutting. Even after all my spending a year, yeah, I'm a go meet him a bell and yeah, cause yeah, he reach a gun motor up, up, up, yeah. So the nigga go wait, you don't be moving. size. No enter river, open your eyes. Make it no be like hypnotized. My brother hustle, hustle and tight. If you see this lady, she be natural accountant, yeah. financial accountant, hey. emotional accountant. If you tell her say you no get money, that day you be ugly monkey. Seriously, brother, no funny. Nobody go call you honey. If she come no say you don't get money. That day you be sweet and sunny. Everything a jolly jolly. Libe go no no. Iwo iwo. Na financial woman be that. Oh. Relax. Hey. Oh. Eh, iwo eh, Na financial woman be that. Oh. Relax. Eh, yeah. One who had it one kind. One but said, what's plan? It's a taco. Everything will get full at one time. But then it hot and I got a chance to come back. Rapu, Obura Rome Kamalefe. Obite, Bubu Moke Kamanike. Manakita Mopotans, everybody tapife. I'm living good now. Kamagadi Ziche. Eh? Get away, I get a better girl. A bella nice and there's a little man. Sitting on the attic, I'm a chef go back then. Chef Chago Nicole back then. Hey. Kita, she won't call of it. And I told the boy now, can say all of it? I don't hustle tight now, where I don't make the money. Ebella, I told him, can you miss your Johnny? Now, financial woman be that. pọ̀ ó wá ń pọ̀ ó wá ń pọ̀ tí ò dẹ̀ kí ń rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọ́n ní báyìí ọkàn àwọn ò balẹ̀ wípé kó má ṣe pé sack letter ló máa tẹ̀lé ah, ọlọ́run níjẹ́ kan sack yín ọ̀ ń kú ẹ ní then iṣẹ́ àwọn táwọn pè ní business táwọn ń ṣe yẹn náà wọ́n ní ìyẹn gan-an àwọn ò wá rí customer mọ́ kò sí nǹkan kan mọ́ wọ́n ní everything kan dry ni everywhere kan dry ni táwọn tó wá ń sìn àwọn tó jẹ́ pé wọ́n ò gbèsè wá fáwọn táwọn ọmọ sọ pé àwọn ò lè ráyè ṣe é àwọn ò dẹ̀ fẹ́ disappoint ẹ lọ gbé fẹ́ni báyìí ẹ lọ gbé fẹ́ni báyìí ó ní mo mọ̀ pé kò ní disappoint wọ́n láwọn ọ̀hún ó ti wá di pé àwọn ṣẹ̀wá ń fi fóònù lé àwọn kọ́sítọ́mà mú wọ́n wá sọ fáwọn pé ẹ wo ẹlòmíì lè sọ pé ẹ báyìí náà rí pé òṣòwò ń ta ẹlòmíì lè ní ẹ ṣe báyìí náà lẹ ti sọ fún wa pé ṣẹ́ pọ̀ lọ́wọ́ yín adẹ̀ tí ń gbéṣẹ́ fẹ́ lòmíì iṣẹ́ òsì mọ́ báyẹn máa gbé wá ẹ̀yin bẹ́ẹ̀ náà lẹ fún wa láwọn kọ́sítọ́mà tó dàbí yín wọ́n ní ilẹ̀ everywhere kan wà dry mo ní ṣe lẹ fi wá ní ìyá ìyàwó yín ló bá yín wá wọ́n ló bá wọn wá o wọ́n nítorí ìyàwó àwọn máa ń sọ fáwọn wípé ṣe bó olówó lọ́wọ́ ni ṣebí ìgbà tó ń rówó ṣe fine boy ṣebí ni ṣebí ni ló lè wú obìnrin mi. ẹ wo ẹ má jẹun túṣu ẹ̀ dé sálẹ̀ kòkò tán. ẹ̀yin ènìyàn international. àmọ́. ẹ bá mi dá sí i bí mo ṣe wá máa ń sọ fún yín wípé bìkan wà tí èmi ti máa ń fa kọ́ọ̀sì tí mo ti máa ń ran ṣánsmọ̀ gangan. ọ̀rọ̀ kan ni mo fẹ́. títí máa ń dùn ún mọ́ mi dáadáa tọkọ ló bá wá àbíyàwó ló bá mọ̀rọ̀ wá. tá a bá tilẹ̀ ní ṣé a lè pe àǹtí yẹn kádọ́gbọ́n ṣe investigation ṣá a lè pe ọ̀nkú yẹn kádọ́gbọ́n ṣe investigation tírú ọkọ tàbíyàwó bẹ́ẹ̀ bá ti ní máa ẹ jẹ́ kí n fún yín ní nọ́mbà ẹ̀ ẹ má jẹ́ ń tàn yín. ṣe kókó. ó dàbí ọ̀rọ̀ jẹjọ náà ni. kọ́mọdà ẹ. tí a pe ẹni tí àǹtí tó mọ̀rọ̀ ọkọ ẹ̀ wá tí wọ́n ní ọkọ àwọn o <laughs> elépè ìgbà kan gbì ni o ṣe ìrántí yìí ti jẹjọ tí mo dọ́gbọ́n pé ọkọ ẹ̀ ṣe investigation bíi pé bóyá mo jẹ́ kọ́sítọ́mà ìyàwó tí mo ní mo fẹ́ rajà mo dé ṣọ́ọ̀bù ìyàwó wọn mi ìbá wọn tí mo ní wọ́n pé ẹ ẹ bá ṣe ṣe yẹ tí mo ní wọ́n ń bọ̀ kọ́ńbọ̀kọ́ńbọ̀ kọ́ńbọ̀kọ́ńbọ̀ ọ̀rọ̀ tíyàwó wọn ni àwọn máa ń wí tíyàwó wọn fi mẹ́jọ wọn wá sórí ètò múlẹ́rọ tí mo ní náà ní sì ń jáde lẹ́nu wọn nígbà tí mo pè wọ́n gẹ́gẹ́ bíi pé kọ́sítọ́mà ìyàwó wọn ni mo jẹ́. ǹjẹ́ ẹ jẹ́ mọ̀ pé bẹ́ẹ̀ náà ni tàǹtí yìí rí o. nígbà mo ní ọ̀nkú ẹ̀ṣẹ̀ sòrò ṣé ẹ lè fún mi ní nọ́mbà wọn ṣé mo lè pè wọ́n ṣé wọ́n máa pì kọ́ ọ̀. mo bá dẹ̀ ṣé wọ́n máa ń gbọ́mú lérò wọ́n ní ó máa ń gbọ́mú lérò yẹ ó máa ń gbọ́mú lérò. ok ok ó ṣì ń da ẹ fún mi ní nọ́mbà ẹ mi nílò nọ́mbà tí mò ń lò lórí ètò múlérò torí ọ̀pọ̀ aráàlú ti náà save ẹ̀ sọ́wọ́ <laughs> nọ́mbà ń ti lọ jìnnà ó sì ní true caller yóò gbọ́ ọkọ mi jáde etí ò ní true caller ni ẹjẹ́ ń lò ọ̀ya mo bá pè mo pè bí ẹ̀gbọ́n ọkọ bí ẹ̀gbọ́n ọkọ ni mo ṣe pè mo pè bí wípé mo gbọ́ nǹkan kan lẹ́nu àbúrò mi tí. Ti wọ́n sọ nǹkan fún mi nípa àtàbúrò mi sọ nǹkan fún mi nípa ìyàwó ẹ̀ mo pè bẹ́ẹ̀. ìyá tó bí mi sáyé. ìyá mi o ìyá mi. àbí òye yín. màmá tó mi dàgbà màmá tó bí. mo pè bẹ́ẹ̀ ní àkọ́kọ́ tí mo gbọ́ lẹ́nu àǹtí yẹn ò dáa. pàtó tó tó bí ijọ́ kẹta síra wọn mi ò wá ṣe bí ẹ̀gbọ́n ọkọ mo wá ṣe bí ará abi iṣẹ́ mo tún lo nọ́mbà míì mo wá mo pàùndà mo change ohun mi ẹ má jẹ́ ń tàn yín mo rìkọ́ọ̀dù gbólóhùn méjèèjì tí mo fi báǹtí yẹn sọ̀rọ̀ ìgbà mo ṣe bí ẹ̀gbọ́n tí mo ṣe bí ẹ̀gbọ́n ọkọ mo wọlé sí wọn lára mo rí díẹ̀ lára tí ẹnìyẹn ń wí ìgbà tó tóbi ìjọ kẹta mo wá ṣe bí ará abi iṣẹ́ bíi colleague ọkọ wọn mo wá rí mọ́lẹ̀ gangan àbí ńgbà tẹ́ èèyàn bá pe ìyàwó colleague ẹ̀ kódà bí ìyàwó àbúrò mi nìsín ìyàwó àpíà kí wọ́n á pe ìyá ọmọ mi pé ah kí ló ṣẹlẹ̀ ẹ yá mọ́ fún àpẹẹrẹ ni o yá mọ́ kí ló ṣẹlẹ̀ ṣó ti mẹ́tò ń sọ̀rọ̀ àmì ìmọ̀ àò mọ́mí jí òní o ah mọ́mí wa ẹ pẹ̀lẹ́ mọ́ a ṣọ́lá fi alẹ́ wa mọ́ a àwọn a máa ń gbádùn ètò yẹn à ó ṣe ìyọkọ mi kú tọ́jú mi ẹ̀ jọ̀ọ́ ó yẹ ká ríra ní but mo mọ̀ pé ọwọ́ everybody kún kí ló ṣẹlẹ̀ Tapia bá ti débi iṣẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó máa ń túraká tó máa ń ṣe dáadáa táyé ọmọ gbogbo èèyàn fún àpẹẹrẹ ni o ṣùgbọ́n sẹ́yìn àkànṣáàdì àkànṣáàdì bẹ́ẹ̀ bá ṣàwàdà kò ní rẹ́rìn bẹ́ẹ̀ tásì kò ní ó dẹ̀ máa ń ṣeré pa tó jẹ́ pé ah, tá a túraká gan tó jẹ́ pé ah, ṣé kò sí kírú ìyàwó àbí àwa ni ẹ wo ọlọ́mọ tó rọ̀lú ní tó jẹ lóyè o ní tó jẹ lóyè o kírú ìyàwó ẹ̀ wá máa fèsì bẹ́yẹn fún mi. gbogbo àwọn obìnrin. ní tó jẹ lóyè o ṣebí kò gbọ́ràn ni jókòó jẹ́ ni jókòó jẹ́ báwo. ṣebí mo sọ fún àbí màmí náà sọ fún ṣé màmí náà sọ fún ṣé màmí náà sọ fún hmm, hmm, hmm. kò tí ì dá nǹkan kan mọ̀ ó máa dá dán mọ̀ yọ ìyàwó mi dákun kí ló ṣe à ṣé mo lè wẹ́ ẹ wá ṣé dákun káwọn tá a jọ wà níbi iṣẹ́ a máa ń study ara wa a máa bá a ṣe jọ máa ń ṣe à rárá mọ́mí ẹ má wọ̀ọ́rí ẹ má jẹ́ disturb yín ó máa learn lesson ẹ̀ ó máa learn lesson ẹ̀ ó máa learn. brothers ẹ bá mi dá sí. ó dà máa wáyè máa wá ẹ ṣe mà but ẹ má disturb ara yín mà but ó máa learn lesson ẹ̀ mi ò sọ fún ṣé mo sọ fún. Mm international brother. ó rò pé mo ti kọ́ọ̀tù fóun ó tó ní ṣe bí mo sọ fún un kò tí ì mọ kankan ó máa dà mọ́ <laughs> eré ló pè. pẹ̀lú ọkọ ẹni. kò mọ̀ pé mi tí ì kúrò lórí fóònù. pàtàkì tó ṣe. tí mo fi wá pa fóun lẹ́yìn ìgbà mo ṣe bí ẹ̀gbọ́n tí mo ṣe bí ara abiṣẹ́ tán mo ṣe bí ẹ̀gbọ́n mo wá tán á ṣe bí ara abiṣẹ́ pẹ̀lú nọ́mbà ọ̀tọ̀ọ̀tọ̀ ìyàwó yẹn sì jábọ́ sí mi lọ́wọ́. níjọ́ mo ṣe bí ẹ̀gbọ́n ọ̀nkú yẹn wà pẹ̀lú mi níjọ́ wọn wá náà mo tún wá ní ṣé wọn lè wá níjọ́ kẹta wọn láwọn máa dúró àwọn máa pé torí ibi tán ti wá jìnnà mo ní ẹlẹ́ẹ̀kejì tí mo ṣe bí ara abiṣẹ́ ọ̀nkú yẹn wà lẹ́gbẹ̀ẹ́ mi náà ẹ̀yin ará alẹ́ tọ̀rọ̀ bá wá rí báyìí ẹ̀yin abiyamọ tọ̀rọ̀ bá wá rí báyìí ẹ̀yin mọ̀jẹ̀ ọ̀bàjẹ́ ètò múlẹ́rọ́ tọ̀rọ̀ bá wá rí báyìí. lọ́jọ́ jíjẹ lọ́jọ́ ìgbàdùn tàbí lọ́jọ́ ìṣòro. kí ni kí gbogbo mọ̀lẹ́bí ìmúlẹ́rọ́ ṣe kí ni ojútùú kí lọ́nà àbáyọ. zero eight zero three two three two ten fifty nine. Zero zero eight seven seven seven seven ten fifty nine. ẹ má bínú ó sapá kan jàmọ́ fún ti ìpè ilẹ̀ òkèèrè láàárọ̀ yìí o. buy you many things, I go show you off. Hey, eh, baby Ilea, baby girl, it's time to have our own, our own life and a lovely home. Make we born girl, make we born a boy. Hey, eh, eh, hey, baby, hey yo, baby girl, my love for you. Hey, tomato tomato pẹ̀lú rodo ni. shine your eyes korokoro. tdq níbi tí wọ́n ti ń ta indomie. náà sọ̀rọ̀ bí ìtàn bá ti wá fẹ́ ya fótó mi. ṣé náà máa fẹ́ yín bí ẹni tó ti jẹ́ lótó lọ. don spark up my life ti ṣe ìwà ìyá o. got me blue bí náà tù rẹ̀ ta o. she be tearing up my heart kaya o. wàá súnmọ́ bí gbé mi ṣáyà o. ọ̀pọ̀ panda baby mi wọ designer o. my love for you no go expire o. to leave the body of your chest na in my desire baby, more designer. similarity wọ́n ní mo kálá gan èmi ní calamity àní ìrògùn èṣù principalities àwọn ilé ẹ̀kọ́ àgbà university. àwa ò fẹ́ lámbà kọ́ ifo àǹbòbò àwọn tó ń bọ̀ wá ń jọ́ǹbò one mic one boss we don blow no be gboko bon bus. we too bad gan we too fun bus. ẹ̀yẹ ìrọ̀jọ́ wa kiri mọ́ my ń ṣan bus. she too fine she fun push all the boys around they wan touch malabi candy but she no be my crush i'm a real sinner jẹ́ make i go chop ṣọ́ra gbé sára ní abúlé ẹ̀yin bàbá ọkọ ẹ̀yin bàbá ìyàwó ẹ dákun ẹ fọmọ yín lọ́rùn ńlẹ̀ ẹ wọn ṣàyè wọn ẹ̀yin ọkọ ẹ̀yin náà ẹ dákun ẹ̀yin náà ó tó yàn ẹ mọ bí ẹ ti yàn ẹ mọ yàn kọ́ ń bi àgbọ̀ngbẹ̀gà bẹ́ẹ̀ bá sì ti yàn ẹ̀yin náà ẹ dákun ẹ fọwọ́ síbi tọ́wọ́ gbé ẹ̀yin ìyàwó náà ẹ dákun ẹ mọ kẹgbẹ́kẹgbẹ́ ẹgbẹ́kẹgbẹ́ ń bà wà rere jẹ́ ni ẹ mọ kọpí ẹnì kankan forí mọ́yìn ẹ lè rí ilé ọkọ̀ gbé e lórí ètò múlẹ́rọ bọ̀dá yìí ẹ jẹ́ àríra lọ́la o ṣe é gbọ́ bá a ṣe fàdéhùn sí àátúngbègbèsẹ̀ mi táwọn ọ̀jọ̀gbọ́n là kalẹ̀ ẹ̀yin náà ní nta ẹ̀fẹ́ káwọn èèyàn bá yín dá sí lórí ètò múlẹ́rọ zero nine zero one seven six five six two nine seven zero nine zero one seven six five six two nine seven tàbí zero seven zero five nine five nine five nine zero five. lẹ́ẹ̀fì pé mọ̀mí jí o yèyé agbẹ́dẹ́gbẹ́yẹ. aṣọ ọlọ́run. láàfin fúnra wa ládìrẹ́ appointment lábẹ́ aṣọ mú ìwà akínsọjí àbí ọ̀ṣẹ́ o. ẹ má bínú ẹ̀yin tilẹ̀ òkèèrè tẹ́ ẹ̀ ráàyè pé wọlé dá sí gbọ́ wa àbí àlọ́fẹsẹ̀ já wáyà o èmi kọ́ o. ambassador dr olùtayọ̀ falẹ́tí òkè lọ́lá mọ̀mí jí o mọ̀mí jp èyí agbẹ́dẹ̀gbẹ̀yọ̀ ó di lọ́jọ́ mẹ́jọ láṣẹ elédùà àmọ́ ìròyìn ajá àbálẹ̀ ó kù ṣẹ́jú péréte. ìbàdàn kí ni sóò Fresh FM nìbàdàn làwà. ìkànnì fresh one zero oh five point nine fm ilé orin challenge nílùú ìbàdàn láti ń kàn sí yín gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ń gbọ́ wa káàkiri àgbáyé akin akú ìsinmi òpin ọ̀sẹ̀ lágbára ọlọ́run ìsinmi aláyọ̀lẹ́ni kọ̀ọ̀kan wa ó ṣe láyé àti láyé ìdẹ̀ra ẹ tẹ́tí sí ìkéde pàtàkì yìí Rotary Club of Olúyọ̀lé Estate nílùú ìbàdàn ẹgbẹ́ yìí ti ṣe àgbékalẹ̀ ètò pínpín awò ojú eyeglasses distribution project èyí tí yóò wáyé lónìí ọjọ́ àbámẹ́ta sátidé ti ṣe ogúnjọ́ oṣù karùn-ún ọdún 2023 tá a wà yìí ní dédé aago mẹ́wàá òwúrọ̀ gẹ́rẹ́gẹ́ nínú ọgbà ilé ẹ̀kọ́ Cambridge Comprehensive College tó wà lágbègbè Oniansons off Ring Road nílùú Ìbàdàn. Good morning. You're listening to Fresh 105.9 FM Ibadan. Please listen to this personal paid announcement. United Missionary Comprehensive College Ibadan, a day and boarding secondary school for girls in Ibadan, announces an entrance examination into JS1 and SS3. Examination date 20th May 2023 and 24th June 2023. Forms are available at UMCC compound, Molite Ibado. For more information, please call 080 288 or 080 and 080 3214 Good morning and thank you for listening. You're listening to 105.9 Fresh FM. ó ti gbọ́ gẹ̀dígẹ̀dí gẹ́gẹ́. ayẹyẹ àjọ̀dún àwọn èwe ti fresh fm blast fm twenty twenty three ohun gbogbo